ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo kí ọ pé ẹ kú àkókò yìí níbi tí o ti ń gbọ́ ohùn mi ọlọ́run rán mi sí ọ ní àkókò yìí láti já àjàgà tí ń bẹ nínú ayé rẹ nínú ìwé Genesis orí twenty seven ní ẹsẹ̀ forty nígbà Isaac tó súre fún Jacob tán Esau dé ó ní bàbá mi sí kò wá sí ire kankan mọ́ ní ẹnu yín ni bàbá rẹ̀ wá dá lóhùn wípé nígbà tó bá di alágbára tán ó ní ìwọ ó já àjàgà rẹ̀ kúrò ní ọrùn rẹ̀ hallelujah béèyàn ọba ní agbára béèyàn ọba jẹ́ alágbára nínú ọlọ́run kò lè bọ́ nínú ìdè kò lè bọ́ lọ́wọ́ àjàgà nítorí náà gbogbo ọkàn tó ń gbọ́ mi ní àkókò yìí gbìyànjú kó wá agbára ọlọ́run kan báwo ló sì lè ti rí agbára ọlọ́run àkọ́kọ́ yọ̀ǹda ayé rẹ pátápátá fún jésù kristi olùgbàlà nígbà tó o bá fi ayé rẹ fún jésù kristi olùgbàlà agbára ẹ̀mí mímọ́ yóò wọnú ayé rẹ lọ nípa àdúrà àti àwẹ̀ bó bá wá ti wá gbàgbára ẹ̀mí mímọ́ tán ó àwa máa tẹ̀síwájú nínú àdúrà àti àwẹ̀ agbára dé fún ọ nìyẹn wàá máa lo agbára tí ń bẹ nú ọ̀rọ̀ ọlọ́run láti máa fi dojú kọ gbogbo àrékérekè sátánì ògo ni fún orúkọ olúwa olùfẹ́ bí àjàgà bá ń bẹ nínú ayé èèyàn èèyàn ò lè gbádùn ayé àjàgà yìí jẹ́ kéèyàn níláárí àjàgà lè mú kéèyàn máa sin ènìyàn àjàgà máa sọ̀yàn dẹrú ni àìsàn àjàgà ni kì í jẹ́ kéèyàn gbádùn ayé kódà bọ́lọ́n bá rán yàn ń ṣẹ́ yẹn bí bọ́lọ́n bá gbé ìpèlè yàn lọ́wọ́ bí àjàgà àìsàn bá ń ṣe èèyàn kò ní lè jíṣẹ́ olúwa àjàgà ègún náà wà àwọn ogun òdílé tí kì í jẹ́ kéèyàn lọ àwọn ogun òdílé tí kì í jẹ́ tí kì í fún yàn láàyè láti tẹ̀síwájú àwọn ogun òdílé tí máa dá èèyàn padà ní ojú ọ̀nà ògo wọ́n wà ṣùgbọ́n bíbélì fìdí ẹ̀ múlẹ̀ níbi tí mo kà yẹ Genesis orí twenty seven ẹsẹ̀ forty ó nígbà tí ìwọ bá di alágbára tán ó ní ó bọ́ àjàgà rẹ̀ kúrò ní ọrùn rẹ̀ gbogbo ọkàn tó ń gbọ́ mi lónìí tó ti fayé ẹ̀ fún Jésù tàbí tó fi fún un lọ́wọ́lọ́wọ́ báyìí tàbí tó ń fi fún un lọ́wọ́lọ́wọ́ báyìí tó sì nígbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí ń jáde láti ẹnu mi ohun tí Olúwa rán mi sí ọ rèé agbára tó ń borí ẹ̀ṣẹ̀ agbára tó ń borí èṣù ní orúkọ Jésù Kristi kó wọnú ayé rẹ báyìí gbọ́ lónìí ọ̀rọ̀ Ọlọ́run jáde sí ọ distance is not a barrier to the Holy Ghost mo rán ọ̀rọ̀ sínú ayé rẹ ibikíbi tó o lè ti máa gbọ́ ní orílẹ̀-èdè ayé tó o bá ti mọ ìtumọ̀ ohun tí mò ń sọ yìí if you can understand my language every yoke on your neck gbogbo àjàgà lọ́rùn rẹ yoke of sickness yoke of poverty yoke of failure yoke of disappointment yoke of stagnation today by the power of Holy Ghost in my life I break that yoke in the name of Jesus Christ àní gbogbo àjàgà tí ń bẹ ní ọrùn rẹ àjàgà ìsàn àjàgà àìní àjàgà ìyàgàn àjàgà àìríṣe àjàgà ojú kan náà stagnation lórúkọ jésù kristi agbára ọlọ́run bọ́ kú lọ́rùn rẹ̀ ìdè tó dè ọ́ tí kò jẹ́ kó kú lójú kan náà ní orúkọ jésù kristi ìdè yẹn já lónìí agbára tó mú ọ mọ́lẹ̀ tó lò ní kọjá ibi tó dé yẹn ní orúkọ jésù kristi kí agbára yẹn fọ agbára ràn bẹ́ẹ̀ ní orúkọ jésù agbára tó ní òní kọjá ibi tó wà májẹ̀mú tó di àjàgà sí ọlọ́run lórúkọ jésù kristi májẹ̀mú yẹn bàjẹ́ lónìí mo kéde fún ayé rẹ àìsàn tó di àjàgà sínú ayé rẹ tó náwó sí gbogbo ìgbà àìsàn tó di àgbààná àìsàn tó ń gba owó lọ́wọ́ rẹ àìsàn tí ò jẹ́ kó o níláárí àìsàn tí ò jẹ́ kó o bẹ́gbẹ́ pé àìsàn tí ò jẹ́ kó o lè ṣe ń tẹ́gbẹ́ ń ṣe mo pàṣẹ mo rán ọ̀rọ̀ ọlọ́run jáde kí àìsàn yẹn fi ayé rẹ sílẹ̀ báyìí ìwòsàn láti òkè wá kó sọ̀kalẹ̀ sínú ayé rẹ látòní lọ dìde kó lọ ṣàṣeyọrí látòní lọ rise and shine as from today you begin to rise and you will shine no more stagnation no more sickness. No more poverty. No more disappointment. No more disgrace. No more debts. Láti ọjọ́ òní lọ, ó di alágbára nínú Olúwa. Láti ọjọ́ òní lọ, máa gbégbé ayé aṣẹ́gun. Láti ọjọ́ òní lọ, kò di aborí. Láti ọjọ́ òní lọ, ìṣẹ́gun jẹ́ tiẹ̀. Èyí tí mo wí lónìí bẹ́ẹ̀ lọ máa rí. Ní orúkọ Jésù Kristi wàá gbégbá ọpẹ́ lẹ́yìn òní ọ̀rọ̀ rẹ máa já sí ẹ̀rí gbogbo ibi tó ti fẹ́ gbọ́ wàá gbọ́ ìpè ayọ̀ o ò ní gba ìpè ẹkún ilẹ̀kùn tó o bá kàn látòní lọ àánú ọlọ́run máa ṣí fún ọ ó ti rí bẹ́ẹ̀ agbára táyé ò lè borí kó wọnú ayé lọ agbára tí àjẹ́ oṣó emèrè tí wọn ò lè borí kó wọnú ayé rẹ lọ agbára tí ẹ̀ṣẹ̀ kò lè borí kó wọnú ayé rẹ lọ agbára tí èṣù àti àwọn ọmọ ogun rẹ ò lè borí kó wọnú ayé rẹ lọ